kábíyèsí elédùmarè ọba lórí oṣó ọba lórí àjẹ́ ọba lórí mìrì ọba lórí wòlíì ọba lórí jáwéjágbò ọba lórí ẹgbẹ́ gbogbo kábíyèsí rẹ̀ iṣẹ́ tí mo mú wá fún wa léni mo ti fún wa rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún béèrè lórí whatsapp ó yà mí lẹ́nu mo máa bá wa sọ̀rọ̀ díẹ̀ lórí atare kí tó fún wa níṣẹ́ yẹn iṣẹ́ yẹn dàbí n lè pè ní ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ẹ̀bẹ̀ àwọn tí a gbé ayé lé lọ́wọ́ tàbí ìmùlẹ̀ wọn. mo sọ fún anjọ yẹn mo ní ó ní orí pẹ́pẹ́yẹ nínú Ọlọ́run ti fún wa ní gbogbo nǹkan tá a nílò kí là ń sáré kiri fún àwọn tí ò mọ̀túmọ̀ àwọn tí ò kẹ́kọ̀ọ́ ṣẹ́ àwọn tí ò fọ̀wọ̀fá gbà ni wọn ò gba nǹkan tó yẹ kó gbà they don't have the primary secondary and universal objects on what they can take themselves, on how to develop themselves spiritually. That's why they are looking for human being. Little little things like this, little little animals in the in the bush, in the farms around us, can be used for our spiritual growth. Alone, that's why God created all these things for us, not to be gé apá gẹ́sẹ̀ máa léèyàn káàkiri eléyìí sì téèyàn bá jẹ mẹ́sàn-án ẹ̀ lọ́kùnrin láàárọ̀ tóbìnrin bá jẹ méje mu ọtí le tó bá bu eérú lásán sínú glass tàbí yẹ̀rẹ̀ oṣù tàbí oṣù àtẹfun tó bá lọ tó bá mísì ẹ̀pọ̀ tó bá tẹ̀lé jògbè ó du ọlọ́run tó fi dálẹ̀ yorùbá nìyẹn adúpẹ́ fúnṣẹ́ jésù adúpẹ́ fúnṣẹ́ ànábì mọ́mọ́ sọ ìtọ́ fi dálẹ̀ yorùbá nìyẹn ìtọ́ fi dálẹ̀ jù ìtọ́ fi dálẹ̀ àràbù ọ̀tọ̀ ìtọ́ fi dálẹ̀ yorùbá ejúgbe lọ bá gbogbo odù ẹni tí ò ṣàwó gan tí ò ṣe nǹkan rẹpẹtẹ tí ò rìnrìn tó rìn tó jì gan tí ò pé gangan tán lọ́mọ Yorùbá ìjọ òbí máa ṣíjú àánú òwe ni tó bá ti fi sórí gíláàsì tó ti mú kíni tó ti jẹ mẹ́sàn-án gẹ́gẹ́ bí ọkùnrin obìnrin tó ti jẹ méje tó dẹ̀ kọjú síbi tí ọjọ́ ti yọ bèrè lọ́wọ́ àwọn àgbà tó bá yí ẹ ká wọ́n á júwe fún ẹ ní o ṣe gbọ́dọ̀ máa relegate àwọn èèyàn kó máa sá fáwọn èèyàn kó máa fojú pa àwọn èèyàn rẹ tó bá ti kọjú síbi ọjọ́ ti yọ kó bẹ́lí ìdùnmọ̀ rẹ̀ sọ̀rọ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ kó dasẹ́nu kó jẹ́ kó gbómi ẹ̀mí kó tú ṣàkìtì ẹ̀ kó tú sínú gíláàsì yẹn tó bú irú sí tòtẹ́lì jògbó yẹn kó dẹ̀ fẹ́ dànù sọ́jọ́ tó bá tún di òru náà kó tún tún ṣe ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́sàn nínú oṣù kan gẹ́gẹ́ bí ọkùnrin ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje nínú oṣù kan tó bá fẹ́ fọba lè ṣe lẹ́ẹ̀mẹ́sàn gẹ́gẹ́ bí obìnrin ṣe lẹ́ẹ̀mẹ́sàn nínú oṣù kan wàá rí páwọn tó ń dẹ̀ láàmú àgbákò àkọlù wọn ní nǹkan tẹ̀ ń wò ní nǹkan tẹ̀ ń wò mo fún yín tán ara àwọn àṣẹ tọ́lọ́run fún wa láti máa lò nílé ayé nìyẹn ṣùgbọ́n má pèrè olórí láì dáa ẹni tí ò ṣẹ ẹni tí ò rẹ tó lọ ń sáré ẹ nǹkan á ṣe ẹ má fi ṣìkà tẹ́ bá fi ṣìkà kò ní jẹ́ fún yín o ìyẹn bẹ́ẹ̀ bó ṣe ní kí n fún yín nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo sọ̀rọ̀ ẹ̀ nípa orí pẹ́pẹ́yẹ tẹ́ bá gbàgbé mo sọ lọ́jọ́ yẹn mo ní tẹ́ bá ti mú orí pẹ́pẹ́yẹ ẹ gẹ̀ẹ́tì aṣọ pupa kan pẹ̀lú atari mo sọ fún yín jọ yẹn but bóyá àwọn míì ti gbàgbé kí n tún sọ ẹ wo iṣẹ́ yìí tẹ bá ti mú àtàrí ẹlẹ́ẹ̀kejì ni mo tún sọ yìí o ẹ fi sí ẹni tó ti pọ́n lójú gan tó ti dà láàmú tó jẹ́ kó tiẹ̀ mọ ibi tó ń lọ mọ́ lọ tíra iṣẹ́ yìí kò fún lílábọ̀ orí pẹ́pẹ́ yẹn apá ọ̀tún ẹ̀ wàá mú kínní wàá dì mọ́ ojú ọ̀tún yẹn pẹ̀lú aṣọ pupa wàá dì ní òwú dúdú funfun wàá dì dáadáa tó bá ti dì dáadáa bẹ́ẹ̀ yẹn wà wá fi epo pupa wà fi pa gbogbo rẹ̀ wà wá sa sóòrùn twenty four hours tóòrùn yẹn bá ti wọ̀ wá mú kúrò tó bá dijọ́ kejì wà á tún lọ mú àdí wà á tún fi wà á fi àdí sókè ẹ̀ wà á tún lọ sa sóòrùn tó bá ti yọ láti nǹkan bíi after eleven tóòrùn bá ti mú títí di nǹkan bíi to five sí five tó bá ti wọ̀ wà á tún mú wọlé tó bá tún di ọjọ́ kẹta wà á tún lọ fi sínú òrùn yẹn láti nǹkan bíi ten àárọ̀ tọ́jọ́ bá ti ń yọ tọ́jọ́ bá ti là tó bá ti di kó ti ń wọlé padà ní nǹkan bíi five after five rẹ̀ wà á tún lọ mu tó bá di ọjọ́ kẹrin tó mú yẹn oh my god ó di jíjó ìrọ̀lẹ́ ọjọ́ kẹta yẹn ó di jíjó sorry tó o bá ti jó tán ọ̀rá dà sínú òkè funfun kan tó lórí má lo òkè kankan tó wọn ni àwọn ọmọ mi ò fi játa náà gàrí ni mo fi bù mi ò fi játa náà mi ò fi jẹ́po omi ni mo fi bù ó ti lò nìyẹn ike tuntun funfun kékeré wà á kó e, ẹbu ẹtu ẹ wà á kó sínú ẹ tó bá di òru wà á tó mílìkì sí kábíyèsí Elédùmarè wà á wá sọ nǹkan tó fẹ́ oh my god wà á ṣàlàyé nǹkan tó wà á wọ àbọ́lọ́run ṣe dá ẹ olùwọ̀n pint white nìkan ló máa wà nídìí ẹ wà á sunkún sọ́lọ́ lọ́rùn kan gidi tó bá sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ sí tán tó ti ṣàdúrà tán ọwọ́ tó ga jù láàrin ọwọ́ yìí wàá mú wàá fi rò wàá fi rò wàá fi rò wàá fi rò wàá fi rò wàá fi rò wàá wá gbé mu aṣọ funfun ló máa wà lára ẹ fún nine days o wàá wọ̀ báyìí tàbí kó fi aṣọ bora kó fi pàkájà sùn o dẹ̀ gbọ́dọ̀ bóbìnrin sùn tó bá jẹ́ ọkùnrin obìnrin o gbọ́dọ̀ bọ́kùnrin sùn o tó bá ti bẹ́ẹ̀ sùn wọ́n gba jí ẹ lọ nìyẹn o láàárín ọjọ́ mẹ́sàn-án gbáko ìbáṣe obìnrin ìbáṣe ọkùnrin obìnrin ti free láti jọ́ keje but tó bá try kó pé mẹ́sàn-án <laughs> wọn náà rí nǹkan tó wà máa gbé ṣe nínú ayé o ò gbọ́dọ̀ repeat ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nínú ọdún kan ìṣẹ̀lẹ̀ àṣẹlẹ̀ lágbára ọlọ́run ọ̀nà ní dímọ́ mi ọ̀nà ní dímọ́ wọ́n tó ṣe àmì àdúrà yìí ẹni bá ló kú bí tá a fẹ́ gbé gbà ìdààmú wàhálà ìdíwọ́ ìdènà lójú ọrùn wọn ayé wọn parapọ̀ wọn lọ gun sílé wọn kò jẹ́ bó ṣe jẹ́ lórí YouTube májẹ̀mú adúláwọ̀ foundation international lórí facebook godwin torílọpẹ́ ẹ má pè báyìí lórí facebook godwin torílọpẹ́ lórí lórí whatsapp zero eight zero six zero six eight three nine one seven lẹ́fì máa rí mi bá sọ̀rọ̀ lórí whatsapp voice note ní kẹ́ ṣe enough of messages o mi ò trust messages online oríṣiríṣi la rí ọlọ́run á máa là wá ń bẹ̀ o tí n bá jẹ́ níṣẹ́ farabalẹ̀ pẹ̀lú mi má jájú má kanra má misbehave mo sọ fún wa mo ní fifty thousand ní consultancy fee mi tí n bá ṣe less than that fún ẹ mọ̀ wípé mo ti ná ogún owó ara mi ẹ̀jẹ̀ ara mi mo ti ná wàá ṣe sùúrù fún mi kí n lè meet up pẹ̀lú ẹ fifty thousand ní charges mi ti bẹ̀rẹ̀ tó bá ṣe sùúrù wàá gbádùn ọlọ́run lára mi iyọ̀ ò ní polówó rẹ̀ ìgbà tó bá fi sẹ́nu ló máa tó mọ̀ pẹ̀lú sùúrù ni o torí pé mírèkù iṣẹ́ ìyanu ó máa ń grow ni bíi bébì tá a bí ni tó bá tọ́jú ẹ̀ á grow tó bá nọ́ọ̀tù ẹ̀ tó nọ́ọ̀sì ẹ̀ agro tó bá ṣe yamayama tó làmọ́lẹ̀ lẹ́ni ju sígbó lọ́la dàgbẹ́lu lọ́túnla òbíkítà fún lọ́jọ́ mẹ́rin á padà síbi tó ti wá. primary láti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ gbogbo iṣẹ́ ló ní primary ló ní secondary kò ń ṣe kó wà kàn sáré gba díẹ̀ wà ló lò ó ti tán náà nìyẹn n tó ń tán lọ́dún eégún o kò ní tán fún ẹ kò ní tán fún mi kò ní tán fún àwa àwọn ọ̀tá wa ló máa tán fún àpótí ẹ̀rí ìtẹ̀síwájú adúláwọ̀ zero eight zero six zero six eight three nine one seven ẹ yé pè mí direct ẹ drop message sí whatsapp within twenty four hours two or three days màá reply màá respond wàdùwàdù ló ń kó bọ́ pọ̀lọpọ̀ kì í ṣe pọ́lọ́wọ̀n sí lẹ́yìn wọn ẹ ṣeun eré o.